àwòrán kejìdínlógún àjínde olùjà jésù ŋàóró ọ̀rí bá a ti pa jésù té a ti parí gbogbo sẹ́yọ̀ yà sí náyé a ti ba gbogbo iṣẹ́ je jẹ́ àmọ́ eri bẹ́ẹ̀ bí jésù ti kú n'ewo igi àgbélébùbú olùkú rẹ̀ ŋàn àyà káyà gbé òkú rẹ̀ yà hì gbè àyè òkúta lé kan ń di àrùn ìgbèrè bẹ̀. ìjọ kínní ìjọ kejì jésù àánú ìgbèrè bẹ̀. àmọ́ ìjọ kẹta jésù jí kalẹ̀ nínú òkú ká ń dá àyè àwọn obìnrin hàn yín àáyá bíi gbè ọ̀ríkàyà ṣe òkú jésù gẹ́gẹ́ bá a ti ṣe òkú ní àṣà tiwọn bá a ti dárun gbè àárí ọ̀rí òkúta lé látẹ̀ ó ń yí kalẹ̀ ń bẹ̀ ẹ ti hin òkú jésù nù ìgbè angele mejo ya yo hin obìnrin ti ngai kabi kan kari Jésù ti ń yè àrí ìyá ń bì í ehin nù gbè ọ̀run ń kalẹ̀ angele obìnrin kan kari he Jésù ó ń yè ó ń kalẹ̀ nù òkú ó ń da ààyè tí ó ń hàn ọ̀rí Jésù ò tán ọmọ Ọlọ́run ìsìn Jésù yà náà yè títí di òní tẹ́ ó ti borí Èṣù. E jésù ti borí ikú láéláé.